ìkí àti ọ̀là náà kọ́lọ̀mbà alékẹ́ ọlákọba mọ́ bá àwọn ará lè ńlá muhammad sallallahu alaihi wasallam àwọn sàábí òjíṣẹ́ ńlá àti tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam làkàlẹ̀ tí di ọjọ́ ọ̀kẹ́ kọ́lọ̀mbà alékẹ́ ọlákọ́ka ẹ̀mí àti ẹ̀yìn kún ara wọn ọlá tuntun bí ẹlágbàrẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ ṣàlàyé díẹ̀ nù àwọn ọlá tó wà fún oṣù ramadan àti in tí wọ́n fẹ́ kí èèyàn ṣe nínú oṣù yìí lára tí ọlọ́ọ̀bá lékẹ ọlá tó ṣe lọ́rọ̀ yàn fún wa láti ṣe ní oṣù Ramadan àbí gbóngbò tọ́lọ́ọ̀bá lékẹ ọlá ṣe lọ́rọ̀ yàn fún wa ní oṣù Ramadan òun ni kíyàn ṣe kíni kíyàn gbá rẹ̀ àwọn afá máa ń ṣàlàyé ipé ní oṣù Ramadan kìí ṣe pé kíyàn gbé jíjẹ múmu kíyàn gbé jù sílẹ̀ nìkan in tó ní ṣe pẹ̀lú wípé ọlọ́ọ̀nba àlékiọlá fẹ́ kọ́ni lẹ́kọ̀ọ́ nínú oṣù yìí ni kọ́lọ̀ọ̀nba àlékiọlá kó ikáwọn ẹ̀kọ́ náà kó ṣe wá ní ilé ayé àtọ́gbẹ̀rẹ̀ nígbà ń pè ní ààwẹ̀ lédè yorùbá tí wọ́n ń pè ní a ń pè ní sọ́d mim látara sọ́ọ̀mà ìpìlẹ̀ gbólóhùn yìí lárúbáwá

fọ́lọ̀ọ̀bá àlékẹ ọlá ipé wọ́n kúra ró níbi ìṣekíní níbi ìmá báwọn yẹn sọ̀rọ̀ lé ní mi ò ní kankan mi ní báwọn sọ̀rọ̀ nínú ayayi ọlọ́ọ̀bá àlékẹ ọlá olùgbólóhun saum nípìlẹ̀ mariam ma ìtumẹ̀ ní ìgbà tí ṣẹ́rí àwá dé ó wá fún ní ìtumọ̀ míì ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìtumọ̀ míì tí ṣẹ́rí ẹ̀ fún yìí kìí ṣe pé yóò yapa kó ní ìpìlẹ̀ yìí ṣùgbọ́n ní ó ní àwọn ibi tó ti yàtọ̀ àwọn àlékún ó ba bí ṣẹ́rí ó ṣe lò ó wá túmọ̀ sí nínú ṣẹ́rí à al-imsaku an sallallahu alaihi wasallam ó ní kó níbi adùn ara adùn ara èyí tá a máa ń rí níbi tá a bá fi sẹ́nu tí ó dénú kùn àti adùn ara tàbẹ́ al'imsaku min ṣahwata ibatun walfarj wa ma yẹ kúmù makamahuma pẹ́pẹ́ tó tí a bá jẹun tó lọ́nú kùn ó ní tí ó fún ara àti tí èyàn bá fabẹ́ ṣe in tó wá tún rọ́pọ̀ àwọn nǹkan yìí náà ṣẹ̀rẹ́ ọlọ́run bá àlékẹ́ aláṣẹ ní ó ṣe léèwọ̀ fàpẹẹrẹ nísìn ní tó ètò súnmọ́ èyàn ò jẹun nísìn wọ́n wá ń fún ní abẹ́rẹ́ glucose so glucose yìí náà nísìn yóò dúó nípò oúnjẹ lára èèyàn ni so kìí ṣe pé èèyàn ń gbé jíjẹ mímu jù sílẹ̀ nìkan gbogbo ohun tí ó mọ rọ́pò jíjẹ àti mímu ọ̀ràn èèyàn ní kéèyàn gbé jù sílẹ̀ náà tá a bá sọ̀rọ̀ àwẹ̀ mukhalafatan lil hawa fi ta'ati al mawla fi jami'i ajza'i an-nahar mukhalafatan lil hawa láti lè fi yapa fẹ́ nu wa ta'atan lil mawla ní tẹ̀lé tó bá dẹ́dà fi jami'i ajza'i nahar ní gbogbo ọ̀sán so àwọn ilé náà ní ìdàlàyé díẹ̀ tí ó fi yé torí pé ńgbà mí ní èyàn agbé jíjẹ mú jù sílẹ̀ yẹn lè máa jẹun látàárọ̀ di alẹ́ kábẹ̀rẹ̀ pé kí ló tẹ̀fi jẹun pé mò ń dáẹ̀tì ni òun dáẹ̀tì ní sin kò jẹun so dáẹ̀tì ní sin ṣáà kásáwẹ̀ rárá kí ó tàbí ní kásáwẹ̀ torí pé òun ò ṣe tọ́ ẹ́tẹ́lẹ̀ mọ̀ọ́lá kò ṣe ń torí pé ó fi ṣe kí ni ìjọsìn fọ́lọ́wọ́n bá àlékè ọlá so mi ò fẹ́ àwọn dókítà ní pé pé kí n sá fún oúnjẹ so òun tí ẹ̀ òun ò ní ládá pẹ́ǹpóhùn gbá rẹ̀ ẹni tí ó ní ládá ẹni tó ń gbá rẹ̀ lẹ́ni tó gbé jíjẹ múmu sísúnmọ́yàwó ẹni tó gbé jù sílẹ̀ ní gbogbo ọ̀sán láti lè fi sin ọlọ́ọba àlékiọlá láti lè fi yapa ìfẹ́ ẹnu wa ní gbogbo ọ̀sán táǹpẹ̀ lọ́sàn bíbà nahar ìdí lárúbáwá la tú súnmọ̀ sí nahar in tá ń pè ní nahar ní pé in tó bẹ̀rẹ̀ látìgbà tí alfajari bá ti yọ dìgbà tí òòrùn wọ̀ biniyatin kobla alfajar in tá ń pè láwẹ̀ ní àníyàn gbọ́dọ̀ síwájú pàápàá jùlọ àwẹ̀ tó jọ̀ranyàn agbọ́dọ̀ ti náníyàn lẹ̀ lóòrù báyìí kó tó di ọ̀sán tá bẹ̀rẹ̀ àwẹ̀ so a máa ń ní àníyàn kálùfájàrí tó yọ so àbíkọ́ ẹgbẹ́ bá alfajari ṣe yọ bá lára níyàn yẹn e táàlì fàjáre bá ti yọ tán téyìn ò náníyàn pòun fẹ́ gbáwẹ̀ kò láwẹ̀ èní tó jẹ́ àwẹ̀ ọ̀ràn so yí ó náníyàn lẹ̀ ní káàlì fàjáre tó yọ kọ́bùlà fàjá àwọn máàhú in amken fi ma àdá zaman alhaidi wa nifasi wa ayyamul ayyad ṣùgbọ́n tá a sọ yìí pé kí ẹ̀ gbé ìjẹmú jù sílẹ̀ kí ẹ̀ fi súnmọ́ lọ́wọ́ bá àlékẹ́ ọlá ó kún ìṣàlàyé yìí pé àwọn ọjọ́ táfi gbà wà yìí kò gbọ́dọ̀ jọ́jọ́ tóbìnrin ṣe nǹkan oṣù kò gbọ́dọ̀ jọ́jọ́ tóbìnrin ṣe ń rí ẹ̀jẹ̀ bímọ kò sì jọbọ̀ jọjọ́ ọdún àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀ta yìí nígbà tóbìnrin ṣe nǹkan oṣù ni àbígbà tó ń rẹ́jẹ̀ bímọ àbígbà tó yọjọ́ ọdún béèyàn bá dà níyàn àwẹ̀ gan kò láwẹ̀ kí ọgbọ́n tó mo fẹ́ mo ṣàfẹ́ láwẹ̀ yẹn ni bó dà níyàn gan kò láwẹ̀ ẹlẹ́ẹ̀kejì aládàádálẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni tó ń ṣe yẹn kéèyàn gbàwẹ̀ nígbà tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ torí pé kò ní jọ ni lójú kárí ní ọ̀sán pé tó àdúrà tó ṣe nísìn àdúrà yìí lára àwọn gari tíráì tí ó fi tọ́lọ́wọ́n fi gbà pé tó nígbà tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó mọ̀ gbàwẹ̀ kò sí tó jọ islam béèyàn gbà bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ ni so eléyìí làwọn àfa ṣàlàyé pòun ló ń jẹ́ ààwẹ̀ kéèyàn gbé jíjẹ mímu ti yọ tóòrùn ó fi wọ̀ kéèyàn gbé jù sílẹ̀ pẹ̀lú àníyàn pé yàn fẹ́ súnmọ́ lọ́wọ́ bá àlékè ọlá ìyẹn sì fẹ́ yapa ìfẹ́nú ẹni lásìkò téèyàn sínú pọ́ńṣe nǹkan oṣù àbúrẹ́jẹ̀ bímọ àbí kó jọjọ ọdún èèyàn láwẹ̀ lọ́jọ́ tọ́dún bá wà ń ta haram èèwọ̀ ní kíyàn gbà láàrẹ̀ kọlọ̀mbà àdíkíá fún wa ní àgbọ́yé ẹ̀sìn ààrẹ ta wá la ṣe kí ni ìdájọ́ ẹnu ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá àdíkẹ́ọlá wájibun alẹ́láàyà ọ̀ràn ìyójúlówó gbogbo ẹn tó bá ti bàlágà tó jẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn ní kó ṣe kí ni kó gbáwẹ̀ yìí nínú ṣọ̀rọ̀mọ̀dán tàwá nípa ọ̀ràn yẹn nìkan ta léèwọ̀ nìkan ta lọ́lọ́ọ̀bá àdíkẹ́lá fẹ́ nǹkan báyìí ó bù káàtẹ̀ rí béèyàn bá sọ fún a ń pè ní sọ́látù duha àwọn kan ń pè ní sọ́látù ishraq kò sí yàtọ̀ láàrin méjèèjì so èèyàn kan wá sọ fún wa pé tó irun kan wà nígbà tó rún bá kátàrí báyìí ó lẹ́yìn náà fílà yìí kí lásọ kí lẹ̀ rí ẹ torí pé ń tá mọ̀ nínú ṣẹ̀ríà ní pé tó rún bá kátàrí àgbọ̀rọ̀ yẹn náà fílà so gbogbo tẹ́ni bá ní ọ̀ràn yẹn ní nǹkan yìí èèwọ̀ ní nǹkan yìí ní ìbámu pọ́lọ́ọ̀bà àdíkẹ́lá ló ṣe léèwọ̀ àbọ́lọ́ọ̀bà àdíkẹ́lá ló ṣe lẹ́tọ̀ọ́ abẹ́rẹ́ pé kílẹ̀ rí ẹ kílẹ̀ rí àwẹ̀ nínú Quran àti sunna òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam suratul Baqara láti verse 183 sí 187 Quran chapter 2 verse 183 to 187 ọ̀rọ̀ ààwẹ̀ pàápàá jùlọ ààwẹ̀ Ramadan ọlọ́ọ̀bá àdíkẹ́ sọ nínú àwọn àyà yìí so àwọn òdèrè aṣíkò ànúwà àṣíkà ọlọ́ọ̀bá àdíkẹ́ nígbé yàyà lẹ́dí ìnà àmà apẹ̀yìntẹ́ nígbàgbọ́ kutiba alaykumus siyam àti ṣààwẹ̀ a ti ṣe ní ń ta pàṣẹ fún yín o lẹ́ẹ̀lẹ́kún gẹ́ẹ̀bá ti pàṣẹ fáwọn tó ṣíkíní tó ṣíwájú yín lẹ́ẹ̀lẹ́kún tàtàkùn bóyá pé tẹ́ bá gbàwẹ̀ yìí ẹ́ẹ̀rí payọ̀ ọlọ́ọ̀bà àdíkíọ́lá kọ́yẹ́ka páyẹ̀ torí kí ni aljanna gbogbo ẹni tó bá ti payọ̀ ọlọ́ọ̀bà àdíkíọ́lá ọlọ́ọ̀bà àdíkíọ́lá fi ṣíkíní yóò mú ọ aljanna kọ́lọ̀ọ̀bà àdíkíọ́lá kó ọlọ́run bá nígbà tẹ̀síwájú ó ní ayyama ma'dudat àwọn ọjọ́ tẹ́fì gbàwẹ̀ yìí àwọn ọjọ́ tó kéré ni torí pé ọlọ́run bá nígbà mọ̀ pé àwọn kan wọn nìkan ṣe ayyama ma'dudat ẹlòmí tó ń gbọ́n fẹ́ gbàwẹ̀ láti máa sọ pé a máa gbàwẹ̀ náà ni lábí wọn róṣù lé ní àgbà first Ramadan tó bá tó di 15 àgbà kan tó máa ní pé ah, àwọn tó fẹ́ sínú àgbà ẹlẹ́kẹta mẹ́ta àwẹ̀ mẹ́ta lè rí máa ń gbà lóṣù ma'dudat àwọn ọjọ́ ìyẹn ọjọ́ péréte ni àwọn ọjọ́ tó níye ni فمن كان منكم مريضا او على سفر فعده من ايام اخرى ọlọ́run bá àdìgbà wípé gbogbo ẹni tó bá wà lórí ìrìn àjò abẹ́ni tó bá ń ṣàìsàn àìsàn tí ó kọ dí i kó lè gbà wẹ̀ tọ́pẹ́ tó bá gbà wẹ̀ àìsàn yóò pọ̀ sí i pé kí ẹ̀ máa lọ títí gbọ́ fẹsẹ̀ pẹ́kúta ní ọkùnrin sọ pé bàbá nǹkan mi kó màrídán máa lọ sínú lẹ́nu <laughs> kò ní kàn sí i ayyama ma'dudat faman kana minkum maridan ala safarin abẹ́ni tó wà lórí ìrìn àjò fa iddatun min ayami ukhar kó gba àwọn ọjọ́ míì èèyàn ń ṣàìsàn sínú oṣù ramadan bóyá ọjọ́ márùn ló fi ṣàìsàn kó já ààwẹ̀ lọ́jọ́ márùn yìí tó bá di ìgbà tí ramadan lọ tó lálàáfíà kó ṣe kíni kó gba ààwẹ̀ yìí kó gbà wọn padà wà á lẹ́dínà yìtìkùnà òfìdíà tó ń tọ́ amú miskin faman tàtọ́wà khairan fawwa khairun náà wà á tẹ̀sùmú khairun lákùnmin kuntum tààlẹ́mùn so lè ní ìdí àlàyé torí báyìí sọ́nsẹ̀ àṣàlẹ́gbẹ́tò ẹ bá wọn ẹ pàdé ní Quran chapter two verse one eighty three to one eighty seven So wá súnmọ́ pẹ̀lú àwọn tá à ń rí láwùjọ nísìn kí ẹ̀kọ́ tó gbé tó kódà àwẹ̀ ẹ̀tẹ́ ń gbà yín sìn kì í ṣe ọ̀nà yẹn ẹnu kí nìdí ń tá mọ̀ ń tá báwọn bàbá ni pé wọ́n máa ń gbà ẹ̀gbẹ́ kì í ṣe ọ̀nà yẹn ká àyà yìí torí pé àyà yìí ni pé wà á lẹ́lẹ́dí náà yìí kù náà fáwọn èèyàn tó bá ní kagbá àti lè gbà á tó yẹ pé yóò ní wọn lára fídíà tó ń afẹ́ bẹ̀rẹ̀ àwọn ìnísìn ìyá ọgbó tó mi ò rí ìgbà kì í ṣe kún ṣàìsàn kò dárúgbó kò ṣe nǹkan ṣọgbẹ́ mi ò ráyè mi ò gbàwẹ̀ yìí ó máa ní mí lára máa máa fún àwọn èèyàn lóúnjẹ fáwọn ọjọ́ tí bá mi sí abẹ́rẹ́ lẹ́gbẹ́ kí ló ń ṣe bẹ́ẹ̀ ń bẹ́ ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá àgẹ́ ni wà alẹ́lẹ́dínà ikú náà miskin tí ọlọ́run tó wá níbi fàmọ́ntàtọ́ wà àkẹ́rán fọwọ́ àkẹ́rún láhùn ẹn tó bá ṣe náfílà yóò ń lóbi ń dájú wà á kẹwàá gbàwẹ̀ olófin dájú ọgbẹ́ ẹ̀ wọ́n ní tàbá gbàwẹ̀ olófin dájú ní <laughs> kì í ṣọ̀nà yàn so eléyìí sí ó lè bẹ́yẹ̀ rẹ̀ lẹ́nu intaamọ̀ tí wọ́n bá bá òjò mùsùlùmí intaamọ̀ ni pé ká mú ọtí kìrì dájọ́ ẹ̀ èèwọ̀ ṣùgbọ́n máa ń gbọ́ táwọn sọ ẹni tó tó wá jọ dànù àti wá mú àyà wá ipò lọ́wọ́ bá dé pẹ́ sọ pé ìsàlónìkà ní khamr fíhì ifmun kẹbìrì wà mọ̀nàfí olìnà àsìpẹ́tò kódà lọ́wọ́ bá jẹ́ pé dáadáa wà nínú ọtí so lára àwọn àṣìtú àṣìgbọ́ tí ma ń wà nù àwọn onífẹ́ tó ma wà lọ́dọ̀ àwọn onífẹ́ lélẹ̀ ayà yìí ìjọ́nà ọ̀rọ̀mọ̀dán ó wá ní stages ìpele ìpele nígbàtí àwẹ́ òkọ́kọ́ jọ́nà ọyàn ọjọ́ kan péré lọ́nà ọyàn yọ́mùlá ashura the tenth of maharam òun lọ́nà ọyàn gbàtàwọn èèyàn dé madina torí pé islam bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ àwọn nǹkan táwọn èèyàn ń ṣe tí ò rọrùn fún wọn àti gbé jù sílẹ̀ ọlọ́ọ̀bà àlékẹ́lọ́ ní gbẹ́gbẹ́ jù sílẹ̀ lẹ́ẹ̀kan kódà àìṣà ọ̀dọ̀là àná ó máa ń sọ pé tọ́lọ́ọ̀bà àlékẹ́lá bá kọ́ sílẹ̀ kan fáwọn lárúbáwá ni wọ́n ní gbé jù sílẹ̀ ọlọ́ọ̀bà àdígábẹ̀rẹ̀ sí ní kọ́ díẹ̀ díẹ̀ tó kọ́ sọ fún ẹni pé tó ẹ ń bèèrè nǹkan tí tó aburú bẹ pọ̀ o ṣùgbọ́n dáadáa láti dáadáa ń bẹ̀ fi mẹ́rin fi ẹni nas ayé àti ọkọ̀ sọ̀kà rẹ̀ lè ìgbà táwọn èèyàn gbọ́ ẹgbẹ́ tó ìpèlè ní pé kí ni ẹ jìnnà sí ṣùgbọ́n tó dáadáa wà ń bẹ̀ ayé ẹlẹ́ẹ̀kejì tó sọ̀kà lẹ́ ń pọ̀ tó ní pé yẹ̀yẹ́ ń lẹ́dí aya ẹlẹ́ẹ̀kẹta wá sọ kalẹ̀ pé innamal khamru wal maisir wal ansab wal azlam rijsun min amali shaitan fajtanibuhu ẹwà ọtí múmu ìmáta tẹ́tẹ́ al-azlam wal ansab àwọn igi tẹ́ fi máa ń wá ìdí nǹkan àti àwọn ibi tẹ́ máa ń pa àwọn ẹran sí rijsun ẹ̀gbin ni min amali shaitan lára ṣe èṣù ni fajtanibuhu ẹ jìnnà sí wọn lọ́jọ́ tí aya yìí sọ kalẹ̀ ìgboro Madina bígbà tó yẹ pé òjò ọtí rọ̀ ni àgbàrá òjò ń ṣàn ni ẹni tó ti bu kọ́pọ̀ tí kò ń fẹ́ mú tó gbẹ́pọ̀ lọ́wọ́n bá pé fẹ́ṣẹ̀ nìbó ẹ jìnnà sí ó dànù ni ṣẹgbẹ́ tó bá jà àrùn gbẹ̀jẹ̀ tiẹ̀ mú kọ́pù yìí tán náà bá mú kọ́pù yìí tán irọ́ ó gbọ́ bá ní pé ẹ dànù àwọn tí wọ́n ti tọ́ ẹ̀ sínú ilé wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ àwọn drum tí wọ́n kó sí gẹ́bẹ̀ náà ni ọ̀rọ̀ àwẹ̀ lórí àwẹ̀ alákọ̀ọ́kọ́ tó jọ̀ràn yẹn táwọn yẹn máa ń gbà òun ni ọjọ́ kẹwàá muharram yàwó aṣọra ìgbà tó wáyé ọlọ́run bá adékẹ́lá sọ rọmọdán kalẹ̀ ìgbà tó wá sọ rọmọdán kalẹ̀ yìí kò ṣe lọ́rọ̀ yàn pé ẹ̀yẹ máa gbà á ṣùgbọ́n wọn tó bá ní lára kò ní ìdíkò gbà á ṣáàtúgbé jù sílẹ̀ ó kàn bọ́yàn ni ṣùgbà tó wá tó dípò àwọn èèyàn ìdókè òkè àwọn ẹgbẹ́ yẹs lóòótọ́ ó yẹ ká gba ọjọ́ kẹsàn-án oṣù ojú ọ̀run ṣùgbọ́n wọ́n fún wa ní excuse gbé tó tó bá ní wá lára ááyà kejì wá sọ̀kalẹ̀ ìyẹn quran chapter two verse one eighty four ọlọ́ọ̀bá nìkan pé ṣáhùn ramadan oṣù ramadan ẹlẹ́ni unzila fi al-qur'an tààsọ qur'an kalẹ̀ húdàlì nẹ́ẹ̀sì ọba yìí nẹ́ẹ̀tì minal húdà wal-furqan faman ṣahida minkum li shahra falyasumhu gbogbo ẹni tí bá ti ń bẹ láyé tó ṣù yìí tó bá ti rí oṣù yìí ogóṣe kí ni falyasumhu lamul amr gbogbo ẹni tó bá ti ń bẹ láyé ọ̀ràn yẹn kó ṣe kí ni kó gba àwẹ̀ yìí áyà tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn ni eléyìí so ìgbàwẹ́ lóṣù ramadan ọ̀ràn èèyàn ní fún gbogbo ẹni tó bá ti ní kápá àwọn èèyàn tó wọ́n sọ wípé tó bá ní lára ẹbọ aláìní ọlọ́run bá àlékẹ́ láwá ṣẹ́ ìyẹn kù fá irun ìran èèyàn mẹ́ta sí mẹ́rin alákọ̀ọ́kọ́ alkebir ẹni tó dàgbà débi pé kò lè gbà wẹ̀ yí mọ́ ẹlẹ́ẹ̀kejì almaridu ẹlẹ́dìláyúrú já búrúkù ẹni tó gbọ́n ṣàìsàn àìsàn tó ń ṣe yìí ààrùn kan pé yóò san kọlọmbà àdìkẹ́ lọ́wọ́ fírẹ́sì kọ́ bá fírẹ́sì wa ní diabetes àbẹ́ ní chronic ulcer ulcer kọ́ wà tó pé you just manage it o kò ṣe kí ọ ẹ kàn manage ẹ náà ni àbẹ́ ní hiv aids end stage aids àbáwọn àìsàn báyìí kọlọmbà fi kọlọmbà fi kàn wá irú ẹni tó ń ṣàìsàn báyìí ẹlẹ́ni láyòròjà burúkú táàrù kan pé yóò san ó wà ní lára àwọn tó ẹbí ṣe kí ni kì í ṣọ̀nà kí wọ́n gbà obìnrin tó ń fọ́mọ lọ́mú tó wá ní lára bí ó ń páyà fẹ́mi ààrẹ àbí ó ń páyà fún ọmọ tó fẹ́ fún lọ́mú tó ń bá gbá rẹ̀ kò ní sómi lọ́yọ̀hun tó ń fọmọ yìí àbí ẹni tó lóyún àwọn ọ̀ràn mẹ́rin yìí ọlọ́run bá lékè láṣìírí téèni òfin yẹn pé tí ó bá ní lára táwẹ̀ ó bá ní lára ẹ̀ṣẹ́ kí ni kò ní kẹgbà rẹ̀ ẹ̀kàn bọ́ kan fáwọn ọjọ́ tẹ bá miss nínú ramadan àwọn èèyàn máa sọ pé ajẹsàárì wọ́n ní ká tètè jẹ́ òdíṣẹ́ lámọ́ sọ̀rọ̀ pé dáadáa ń bẹ nínú pé ká dìlé àmúníkà ká dìlé sàárì wa wọ́n sì ní ká yára sínú tí àwọn sọ pé àwọn ẹ̀ ń ṣe wá rọrùn báyìí ẹ máa jẹ oúnjẹ àárọ̀ ẹ máa tún jẹ ẹ máa tún sẹ mẹ́sàárì sínú ẹ àwẹ̀ mùsùlùmí wọ́n fẹ́ kó rọrùn fáwọn èèyàn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fi jẹ́ pé tó bá wà lórí ìrìn àjò abẹ́ tó máa ń ṣàìsàn wọn ò fẹ́ kó ní rẹ̀ lára gbogbo ògbà tí wọn bá ti ń ṣẹ̀sìn tó yẹ pé ìnira lẹ̀sìn yẹn ń bá ló ń bá wá fún àwọn nǹkan wà tó yẹ pé tó ẹ̀mí ẹni akọ̀ ìnira tó bá ti kọjá ń tọ́nà ọba àdìkẹ́ là kalẹ̀ tó kò ṣẹ̀sìn tọ́nà ọba àdìkẹ́ ló ń ṣe nìyẹn torípọ́lọ́ ọba àdìkẹ́ ọlá nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ó ní pé yorùdù láwọn bí kò mọ̀lẹ̀ yóò wàlá yuridu bikumul usra ọlọ́ọ̀bá àdékíọ́lá ìdẹ̀kù ló fẹ́ fún yín kò fẹ́ nira fún yín kọlọ́ọ̀bá àdékíọ́lá kó má fẹ́sẹ̀ níwá lára sẹ́ni tó bá ń ṣàìsàn àbẹ́ni tó bá wà nípò yìí kó wá yìí sísí lára àwọn gbọ̀rọ̀gbá náà ni mo rántí àwọn yíẹ̀sì kan tó pé oorun yẹn ó dàgbọ́dẹ̀ ti fẹ́ gbọ́mọ bẹ́ẹ̀ náà sí kọlọ́ọ̀bá àdékíọ́lá bá wa kó bá reduce yẹ ní north kò ń ṣe south west mi báyìí yẹn dédé wípé àwọn èèyàn ní pé tó káwọn èèyàn wọn láǹfààní àti lè jáwèé so àwọn aláṣìjọ ní gbẹ́lára o a máa gbà náà ni tí àwọn bá gbà bẹ́ẹ̀ tó di pé ó wá gbàbẹ̀ gbàbẹ̀ kú tó kò ní ládàrọ̀ ọlọ́run bá lékè ọlá o kódà ó lẹ́tọ̀ọ́kọ́ ọlọ́run bá lékè ọlá jẹ́ torípọ́ ọlọ́run bá tó ìdẹkùn ní wọn gbára ìdẹkùn ọlọ́run yẹn ni kọ́lọ́run bá lékè má ní wa lára eléyìí òun lè rí pọ́nrán yẹn ní ká gbà rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà òdíṣẹ́ islam ala khams wọ́n mọ̀ islam wa lórí òkú márùn-ún ṣàádàtà allah ilá ilẹ̀lá wọ́n mọ̀ lórí ká mújẹ̀rí wa ipe ọlọ́run bá lè kí ọlọ́kan oṣo ni muhammad sì lòjíṣẹ́ wa ikọ́mi sọ́lá ka gbẹ̀rún dúró wa ìta ìzẹ̀ká ka yọ zẹ̀ká wa hajj usomi ramadan ka sì gbẹ̀rẹ̀ ramadan gẹ́gẹ́ náà lárúbọ̀ kan wọ́n bá rẹ̀ bí sọ́lá sọ́lá já àìlànà bí sọ́lá àrọ̀bí yùn tá ìrọ̀rọ̀ tí ó gbóòrùn orí ẹ̀ dàrú fàkọ́ọ́lá wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ànábì sọ̀lá sọ́lám àwọn tó jọ̀rọ̀ yàn fún lára tó béèrè ó ní àkùbírì ní ìmọ̀ àfáàdọ̀láwò aláyàmínà síyà kí ọlọ́run bá ní kí ọlá ṣe lọ́rọ̀ yàn fún mi níbi ìmọ̀ àgbàwẹ̀ kọ́ọ́lá ṣáàrù ramadan ànábì wa fún lésì ó ní ètò jọ̀rọ̀ yàwẹ̀ òun ni àwọn ẹ̀rí tó ń tọ́ wa níkàyé pé ìgbàwẹ̀ Ramadan ọ̀ranyàn ni fún gbogbo ẹni tí ó bá ti bá ní ayé tó sì ní kápá kọlọ̀mbà adékẹ́lá fún wa ní àgbọ́yé ẹsẹ̀ a máa bá ọ̀rọ̀ nípa Ramadan lọ nínú kútùbà wa tí ń bọ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ kọlọ̀mbà adékẹ́lá ṣọwọ́ jùlọ náà lọ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بك من شرور أنفسنا ومن سيئات أعمال من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي فلا هادي له أشهد أن لا إله إلا الله ولا شريك له وأشهد أن محمدا عبده ورسوله uh, Our discussion today is, continues with the issue of fasting. So we've talked about the virtues of Ramadan in our last khutbah. And then one of the most important things we ought to do in Ramadan, or the most important thing we ought to do in Ramadan is fasting. So what exactly is fasting? So if you take the Quran in Arabic and you read from Fatiha to Nas, most likely you will not find the English word fasting. Rather, the Arabic word translated to fasting is sawm, sad, waw, and mim. This word in itself, ab initio, from the linguistic angle means abstinence. And Allah even used this in the Quran, in Surah Al-Maryam. Allah used this in the Quran. When Maryam was told to say, Inni nadartu lirrahmani sawman. I have made an oath that I'm going to abstain from talking. So in this, in this verse, it is used linguistically. But when the Sharia came, fasting came to mean, or psalm came to mean, to abstain from our bodily desires that are attached to our stomach and our private parts. That is to abstain from eating, drinking, and sexual intercourse, and things that are similar to eating, drinking, and sexual intercourse. مخالفة للهوى so that would by so doing be disobeying our base desires في طاعة in obedience to our creator I mean somebody may decide that well I don't want to eat from morning till night. And we ask him, why are you doing this? Because I, I'm dieting. I'm, I'm too fat. I'm too fat. I have uh, uh, whatever the case may be. In as much as the intention was not to worship Allah subhanahu wa ta'ala, you will not have the reward of fasting. So throughout the day with an intention that must be before dawn. And then the days that we fast must be days that are outside the days of a woman's menstrual period or her postpartum bleeding or the days of it. If one has intention and refrains from eating and drinking from dawn to dusk while he or she while she was menstruating or was experiencing postpartum bleeding, it is not deemed to be fasting. Rather, the person is earning a sin. So also, there cannot be any fasting on the day of Eid. There is no such thing as fasting on Eid al-Adha or Eid al-Fitr. It is a sin if one fasts on that on that day. So What is the rule on fasting in the month of Ramadan? It is compulsory on everybody who witnesses that month. Fasting in the month of, of Ramadan is compulsory. And when we say something is compulsory, or you say something is prohibited, or you say something is encouraged, or you say something is disliked in Islam, then you have to provide evidence for, for, for such. And you have evidence for this in Quran chapter two verse 183 to 187. Here Allah addresses the Muslims. In the first verse, He says, Ya yalladhina amanu, O you have faith. This verse, in a very few days, will become like a national anthem. When we hear it on radio, TV, Ya yalladhina amanu, kutiba alaykum siyamu kama kutiba alalladina min qablikum la'allakum tattaqun we have prescribed fasting on you just as we have prescribed it for those who came before you so that you would attain piety the following verse Allah says ayyaman madudat it's a number of days few number of days just abstain from eating drinking from dawn to dusk and then we even give you the license for mankind. kana minkum if you are sick or on a journey then you can pay back break the fast ramadan and pay back when you are resident or when you are or when you are healthy you can pay back those days وعلى الذين يذيقونه فدية طعام مسكين for those who are able to fast with a bit of difficulty they can feed a person in lieu of the days that they have missed and i dwelt a bit on this because uh, we are in times whereby people would read the quran with their own desires We said this is compulsory, but here this verse is saying that well, for those of you it's going to be difficult for, you can feed a person in the of the days that you're going to, you're not going to fast. In fact, the verse says, "Wa antasumu khairan lakum," but for you to fast is better for you. So somebody says, well, it's not compulsory because the verse says it's better for me to fast. So if I don't fast, it's not actually worse. So this is the explanation of this verse. The legislation of fasting, like other legislation in Islam, went through a period, a, a sequence And people were on a way of life. So when Islam came, it was giving those things to them gradually. Like the prohibition of alcohol, it was a gradual process. Same thing with fasting. The first compulsory fasting was a day, the 10th of Muharram. That was the day that it was compulsory to fast. Then Allah broke Ramadan and did not make it compulsory. If it's difficult for you, break the fast, feed a person per day. This is what this verse is referring to. The next verse explains by saying, Shall Ramadan the month of Ramadan, الذي أنزل في القرآن, in which we reveal the Quran, هدى للناس وبينات من الهدى, فمن, whoever, شهد منكم الشهر, witnesses this month, فليسمه, that is compulsory on him or her to what? To fast the month. So this last verse abrogates the earlier permissibility. It is compulsory on everybody, every Bakr and Zayd, Tom, Dick, and Ali, who witnessed the month of Ramadan to fast the month of Ramadan. However, Allah left the rule open for certain individuals, four categories of them. Those who are so sick that fasting will become difficult for them. Allah left that rule that well, if you are so old, so old that you cannot fast again, you don't need to put yourself into trials. In fact, even the fasting Allah wants it to be easy for us. At the end of it all, he said, يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. He doesn't want things to be difficult for you. He wants ease for you. So if you are old that you cannot fast, then you are not, it's not mandatory on you. You are supposed to feed people in lieu of the days you are going to miss. Anas ibn Malik, one of the companions of the Prophet, who could so hold that he could not fast again. At the beginning of Ramadan, he will gather 30 people. He will feed them, and that starts as his own Ramadan. 30 people at once, and that starts his own Ramadan. This rule also remains for one who is so sick that we do not expect the person to get well. At times, maybe because the illness is terminal, at times, maybe because the illness has no specific cure, like some chronic ulcers and things like that. Like people going who have who have been afflicted with uh, HIV AIDS and things like that. If an individual is sick to the extent that we are not expecting a cure, He falls into this category. You feed people in lieu of the days that you have missed. So also the breastfeeding woman, the lactating woman, and the pregnant woman. When fasting is difficult for these four categories of people, Sharia says don't kill yourself. Feed people in lieu of the days you are going to miss. You can decide to feed a person per day. Like, okay, one I give this food. And you can decide to feed all for 30 days, just feed every one of them at once for pregnant women and, and uh, breastfeeding women, we want you to know at least you want you have a 60% knowledge that this thing is going to harm me. Not that Ramadan comes and you are and say, ah, I'm doing lie, I'm not fasting. It's not supposed to be like that. You must have the fear that this thing will hurt me or the fetus or the child as the case may be. Then you are allowed in the Sharia to break the fast and then to pay back those days by feeding um, a person. And when you feed a person, you don't need to pay back those days. The Messenger of Allah said Islam is built on five pillars, and he mentioned fasting as part of them. And then, and a, a Bedouin Arab came to ask the Prophet and uh, uh asked him, "What fasting is compulsory on me?" Because said, "Just the fast of Ramadan, except you do other things that are just nawafi." And, and then the man said, "Well, that's what I'm what I'm going to do." All this show that it is compulsory on Muslims to fast in the month of Ramadan. In our subsequent uh, khutbah, we hope to go into the nitty gritties of the rules of fasting, what nullifies our fasting, what makes it valid, what are those things that would increase our reward when we are fasting. May Allah subhanahu increase our understanding and reward us abundantly in this world and hereafter. And make us witness this Ramadan because it's less than a month now. It may be a few days, we have no guarantee that we'll witness it. May Allah subhanahu make us witness this Ramadan, and other Ramadan. إنه ولي ذلك والقدر عليه اللهم بلغنا رمضان إنك ولي ذلك والقدر عليه اللهم أعد علينا رمضان سنوات عديدة صحة وعافية وسلامة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا بالنار